ibẹ̀ wípé dáúdámi tí ń jẹ́ ẹ̀sìn nǹkan ọ̀rọ̀ ní ẹnìkan wá nínú ìkankan lè kókó nínú ẹ̀sìn yìí àti kẹ́sìn náà ń lẹ̀ mọ́lẹ̀ kẹ́sìn náà borí rẹ̀ muslim eléyìí ni ètò wa ètò àfihàn yóò tẹ̀ èyí tí àwọn ṣẹ́kù wa àwọn òsán àbúfàtà ìfàwọ̀ní tí wọ́n ń gbogbo ọjọ́ gbogbo ọjọ́ Friday látago márùn-ún látago márùn-ún àbọ̀ lórí ìkànnì wa ní kanadan barika royal fm ninety five point one nílùú ìlọrin ní kwara state gbogbo tí bá ń rú wa lójú nípa ẹ̀sìn wa a lè pe àwọn ṣẹ́kù abifata ìsàwùmí sórí aago wọ̀nyí zero eight one zero three three five one five four nine lẹ́ẹ̀kan sí zero eight one zero three three five one five four nine jazakumullahu khairan. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يأله الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن أصدق الحديث كلام الله الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم شر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا هو كيف الله وضع الطريقات قالوا فوق النبي محمد وقوا أرى النبي وقوا صحابة رأي gbogbo ẹni tí ó ń tọ ìlànà Nabi sallallahu alaihi wasallam tí ó fi di ọjọ́ gbẹ̀ndì alkiyama adọ́lọ́n kó fi ìkẹ́ tí a tọrọ yìí kó fi kárí gbogbo wọn pọ̀ àti à ń gbọ́ ètò àdéhùn Yusrun òun náà ni ó tó gun orí afẹ́fẹ́ báyìí akíwa kábọ̀ pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu máa rọra dàìfàtì lórí tọ́pìkì tí mò ń bá bọ̀ ó ṣe ṣe kó ṣe lè rọrùn kí tó máa rí tò papọ̀ mọ́ra kó máa jó papọ̀ mọ́ra wọn náà torí tí mo fẹ́ sọ̀rọ̀ lélẹ́rí náà nǹkan tó jẹ́ nǹkan haram nǹkan èèwọ̀ tí kò dáa kí mùsùlùmí kó máa lọ́wọ́ sí náà ni tí mo fẹ́ sọ̀rọ̀ lélẹ́rí lẹ́ni náà àmúgbà tó ṣe pé kò kí ń ṣe èèwọ̀ tí mò ń bá bọ̀ nìyẹn kúfùrù ni mò ń bá bọ̀ mo sì máa ṣe àwọn àlàyé àwọn nǹkan tó ń jẹ́ kófù bá mọ̀ ṣàlàyé rẹ̀ bọ̀ wá. sàmọ́ lónìí gẹ́gẹ́ bí kọ̀díyà sáà nǹkan tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́ sòun náà ni mo ra fẹ́ dá ifá ti dé mo ra fẹ́ ní tàṣíwélò díẹ̀ nípa pé àwọn mùsùlùmí ní òrèkóòrè ní alágbọ̀dọ̀ máa mọ nǹkan tí ó ń jẹ́ position wa stand wa ipò tá a gbọ́dọ̀ máa mà tá a gbọ́dọ̀ máa dúró sí lórí nǹkan tó bá ń ṣẹlẹ̀ rí ìfọ̀kànbalẹ̀ ìfọ̀kànbalẹ̀ islam pàtàkì rẹ̀ gan wallahi islam pàtàkì rẹ̀ gan so al-insaniya wọn nǹkan tó pàtàkì fún ìṣẹ̀mí ayé ìjọ́mi ènìyàn òun náà ni ìfọ̀kànbalẹ̀ kódà tábà ń wo maqasidu ash-shar'iyya àwọn ìdí pàtàkì tí wọ́n fi gbé òfin ọlọ́run ọba kalẹ̀ wàláhì ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ yọmọ rí pé ah ìkíní yìí o tá a bá ń lo ìfọ̀kànbalẹ̀ ọmọ ṣe lórílẹ̀ ayé ẹ̀wọ̀ ìsìláàmù ní ká ṣó ẹ̀mí torí pé tá a ṣó ẹ̀mí ẹ̀mí yẹn ó jẹ ti mọ̀lẹ́bí kan tó máa lè pa ẹ̀mí yẹn àwọn mọ̀lẹ́bí rẹ̀ ò ní fi ojú oore wu ẹni tó pa mọ̀lẹ́bí wọn ìsìláàmù náà wà ní ah, ẹ̀mí ẹnìyẹn pa padà kínú àwọn mọ̀lẹ́bí yẹn kẹ́mi wọn náà ó lè fọ̀kànbalẹ̀ pé ah so látara bẹ́ẹ̀ àláfíà ọba lò tó bẹ́ẹ̀ ní dúkìá tó bá gba dúkìá nìkan ní ah, ẹgbà kan padà ẹ̀tì mẹ́wọ̀n ọlọ́lẹ̀ jí dúkìá dúkìá gbé sílẹ̀ ń gbé dúkìá rẹ̀ kò ní ronú orí ẹni tó jì nǹkan ṣùgbúrú àwọn nǹkan yẹn kí àláfíà ọba lè máa wà láyé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ pọ̀ nínú nǹkan tí Islam pèpè sí gan Islam ọ̀fẹ́ dàrúdàpọ̀ kò fẹ́ hílàhílo kò fẹ́ wàhálà so kọ́ra nù tí a ní sọ lọ sọ́lámù tí ó sọ ànábì ní man asbaha minkum mu'afa fi jasadihi aminan fi sirbihi indahu qutu qawmihi faka'annama hizat lahu dunya bihazafiraiha ànábì ní tí ìfọ̀kànbalẹ̀ bá wà fún rẹ̀ ànábì ka ìfọ̀kànbalẹ̀ nínú ìṣẹ̀mí ayé tí ìfọ̀kànbalẹ̀ wà láàrin mọ̀lẹ́bí rẹ̀ àlàáfíà ń bẹ lára rẹ̀ orí nǹkan tí ó ń jẹ ah, ó ti ní ní ń jáyé ìyẹn ti ń ṣayé náà nìyẹn ẹ̀rí ka ìfọ̀kànbalẹ̀ fún gan-an ṣe ni gbogbo tí mo wá dá ìfọ̀kàn àìní ìfọ̀kànbalẹ̀ ìdàrúdàpọ̀ nínú ìlú nínú orílẹ̀-èdè ọ̀la ìsìláàmù máa ń gbégi ti pé àìká ah, ẹ̀ ẹ gbọ́dọ̀ dédé ẹ̀ ara nǹkan tó máa ń wá ń dá ìdàrúdàpọ̀ kalẹ̀ tó máa ń dá àìsí ìfọ̀kànbalẹ̀ tó máa ń yọ kù ní àwùjọ òun náà ni ìmáàmà ohun tí ń jẹ́ kí bòlá ṣe máa ń bá àwọn aláṣẹ lò ẹ̀rí kò sẹ́ni tí ó máa ń fà wọ́n fa wàhálà nígbà tí yẹn bá rí pé ẹni tó ń jẹ́ aláṣẹ pẹ̀lú yẹn ń ṣe dáadáa pẹ̀lú yẹn àfi níbi abẹ́ democracy náà ni náà ni ẹ máa rí ike àwọn kan bẹ tí wọ́n mọ̀ pé wọ́n ní anti government so ẹ̀rí wọn so ara ń tẹ́fì máa yẹ tí ń bẹ níbi democracy nìyẹn. Islam kò fẹ́ kó tó yọba ti di pé nìkan bá ti dúkè àfẹ́gbọ́ pé nìkan ní jẹ́ àǹtí má nínú Islam nínú Islam látara pé kí ni lè yẹ̀nì ṣubútù ẹ̀m kí fọkànbalẹ̀ balẹ̀ wà ń lò náà ni. so bó láti wá bá ẹni tó wà lórí àṣẹ lò tuntun ikú fọkànbalẹ̀ tí ó fi wà tí ò ní sí wàhálà tí ò ní sí ìlà yìí lo òun náà ní Islam wá ṣe é léwọ̀ fún wa ike gbogbo ẹni tó bá ti jẹ́ olórí ẹ̀rí sàwa án ó débẹ̀ níbi sẹ́yìn kódà kó jẹ́ pé ọba tó ni tó fi débẹ̀ gbogbo ọ̀nà yóò tó lè gbà tó fi débẹ̀ sòsó sá ti débẹ̀ náà àhà ó ti di aláṣẹ nù sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala nínú ayal Qur'an ọlọ́wọ́n bá ní ìwà nẹ́bí máa ń yin ọlọ́wọ́n bá rẹ̀ qulillahumma malikal mulk tuutil mulka man tasha. وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير olùwàní ọ̀rọ̀ ìlọ́run wa níbi máa ń yìn mí ọlọ́run ọba máa ń yìn mí títorí èmi ni bá tó ṣe pé tí múlìkì ẹ̀mẹ́rún tẹ̀ṣà ẹni tó bá wù mí ìwọ̀n ń gbọ́lá lé lọ́wọ́ ń gbé ipò lé lọ́wọ́ ń gbé àṣẹ lé lọ́wọ́ àṣẹ ìlú àṣẹ orílẹ̀-èdè tó ń gbé lé lọ́wọ́ pé wọ́n ní máa ṣe kí ni tí islam ń là kalẹ̀ kébù láṣẹ bá rọ ẹnìyẹn lò lẹ́rìí pé tó bá ń ṣe dáadáa pẹ̀lú wa àfihàn olè so láti rí pé dáadáa náà ló kù ká máa ṣe pẹ̀lú ẹ̀ àmọ́tọ̀ àwọn arí pé àwọn kìíní kan kù díẹ̀ káàtó níbi táwọn yẹn máa ń sá sínú pípé a fẹ́ pe àkíyèsí rẹ̀ àbí a ní nǹkan kan tó ń ṣe tó ń dùn wá pú láyé ṣe pẹ̀lú rẹ̀ tó lè wá ní ẹni tí àwọn àáfà tí wọ́n dá sí fún wa ní odidi ọ̀rọ̀ tó ṣe pé gbẹ́ni tó bá ń jẹ́ mùsùlùmí tó bá mọ̀rú àwọn kan báyìí lẹ́ẹ̀dì pé tẹ́ bá ń wo ọ̀pọ̀lọpọ̀ àwa lápọ̀ apọ̀ so gbogbo tó bá sì ń fà á lè mọ́ ìrí wa ń bẹ̀ tí àwọn mùsùlùmí wa ń bẹ̀ so ó mì pé tó wáyé pé ìkọ́ni ní ẹ̀sìn ìfún àwọn èèyàn ní àgbọ́yé tí ń jẹ́ ọ̀nà ẹ̀sìn wa tó wáyé kó bá ń bẹ láàrú ń kálukú ni so in tí islam fẹ́ ká ṣe náà láàmà ṣe kódà lómi tẹ́ pè láfa tipa fa ni kódò ló jẹun tó ń bá èèyàn sọ̀rọ̀ kódò tó ló jẹun tó ń bá èèyàn sọ̀rọ̀ ní public tùkí ọmọ wa gbọ́ kóun náà mọ sọ pé bẹ́ẹ̀ ń ṣe ń demonstrate yìí bẹ́ẹ̀ ń ṣe ń ṣe eh, bẹ́ẹ̀ ṣe ń dìde bẹ́ẹ̀ ń ṣe mọ̀gọ́hárọ̀ tètè ẹ̀ ń ṣe protest ìpè á ah, ìkọ̀tàkùn islam pàlẹ́ ẹ̀rọ àfàtúbà sọ̀rọ̀ báwọn

àìmọye ń tó pé ìjọba aláwọ̀ tó sì fara mọ́ tó pé àgẹ́lámọ̀ tó pé ẹ mọ́ ṣe o ìjọba ní kan ṣé bí ẹ̀rí nìsín ìjọba fara mọ́ káwọn ọmọ mu sìgá ìjọba fara mọ́ káwọn ọmọ ṣe tẹ́ kẹ́mọ́ta tẹ́tẹ́ àbí torí wọ́n approve rẹ̀ so kódà wọ́n fara mọ́ kẹ́mọ́ ṣe prostitution kẹ́mọ́ta sẹ́wó ṣé nìsín ṣé àwa àfáà náà mọ̀ sọ pé ó yá ìjọba kò ti fara mọ́ so tí bá ń takò ni tí kíjọba bá ní pé ẹ lè ṣe protest against mi kílẹ̀ ẹ̀sìn ti wá wí lórí rẹ̀ iṣẹ́ kó kàn wá lélẹ̀ yìí kí ni tẹ́sán ti wá wí lórí ẹ̀ pé tíjọba bá ń ṣàbòjú fún yín bó la lò pẹ̀lú ẹ̀ ìkéyìí ṣe pé ká wá pé inú under democracy under Islam sí Islam ọ̀dá sí ni so náà ni ó yẹ kí gbogbo ayẹyẹ ká padà ká pé ẹ̀sìn wa yìí wà láìsàn àlàáfíà ni anabi sallallahu alaihi sọ pé wàláyé anabi la yahillu li muslimin an yaru'a anábì ní kò lẹ́tọ̀ọ́ kò lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí kó wá dìde kó wá jẹ pé yóò wá sàmọ́ kó àìfọkànbalẹ̀ wàhálà ilà ìlò kó máa dá kalẹ̀ fún àwọn mùsùlùmí rẹ̀ kò yẹ pé wọ́n lọ wá dá ohun tí ó sá dá wàhálà kalẹ̀ nínú ìlú tó fọ́kàn yẹn tó wá ká sókè ọkàn àwọn mùsùlùmí wà láì ó ti ń ṣe nǹkan tó jẹ́ nǹkan nǹkan burú ó ti ṣe nǹkan burú so òun náà ni pé ah, àwọn tó bá ń jẹ́ àwọn aláṣẹ tábà wá rí wọn pé ah wípé nǹkan ṣe yìí kò wá tẹ́ wa lọ́rùn tó bó ni ẹ̀sìn ṣe ní ká bá wọn lò ká bá wọn ṣe àkọ́kọ́ ní kọ́kọ́ kọ́kọ́ dá wa lójú wípé anabi sallallahu alaihi wasallam ti kó yé wa wípé nínú lẹ́yìn ìgbà tóun bá kú láyé tán àwọn tí ó jẹ gàba tí ó jẹ gàba àwọn tí ó máa darí ọlá ayé tí ó máa darí ọ̀jọba ayé àwọn tí ò ní tẹ̀yìn lọ́rùn wọn wá bẹ́ẹ̀ o. àwọn tí ò ní tẹ́yìn lọ́rùn wọ́n wà bẹ́ẹ̀ náà ni àwọn sọ̀hábà Hudayfata bin al-Yamani radiyallahu ó sọ àwọn ọ̀rọ̀ tí ó pọ̀ lè rọrọ̀ báyìí Ubadah bin Samit radiyallahu òun náà sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ lórí àwọn irú àwọn ọ̀rọ̀ báyìí ekin lọ́nà Muslim kásìkọ́ mọ̀ pé intanẹ́ẹ̀tì ti sọ kalẹ̀ ń pe á tó rọrùn ó ṣeé ṣe kágbàdà máa rí àwọn tí wọ́n ń jẹ́ àwọn aláṣẹ àwọn olórí tó ní ṣe nǹkan tó dáa tó mọ̀ ṣe nǹkan tí ó dùn wá kódà níbi irú ìwọ̀n débi pé kí wọ́n burú tó ṣe pé ọ̀dẹ́ ìfàbọ̀nì yamani ó ní ànábì sallallahu alaihi wasallam sọ báwọn pé yakunu ba'di a'immatan àwọn àkọ́ padà jẹ́ wọ́n padà dé wọ́n mọ̀ darí yín la yahtaduna bi hudaya wọn ò ní lò lànà mímọ́ wala yastanunna bi sunnati sunnati ní gbé kalẹ̀ wọn ò ní tọ́ máa وسيكون فيهم رجل أو رجال قلوبهم قلوب الشياطين àwọn kan wà láàrin wọn tó ṣe pé ẹ̀mí wọn ó lè bí ẹni pé sùfí jùzùmọ́nì ń ṣe pé èṣù ní ń gbé ara wọn ni ibi tí wọ́n lè dé tí wọ́n ní lójú àánú dé. ọ̀dọ̀ ifá ni qultu ya Rasulallah kayfa asna bó ní ṣe wá ṣe pẹ̀lú àwọn ẹni wọ̀nyí báyìí ya Rasulallah anabi ni ó ní in adraktu dhalik tírù nǹkan báyẹn bá ń ṣẹlẹ̀ sí mi anabi ni à tẹ́ bá lu wọn bá dé báwọn ẹ eh, ẹ má yàwó mọ wọn lọ́wọ́ tẹsùmá wàtò tẹ ìlẹ àmìr má gbọ́n tó bá ń sọ ẹwà níbi ni kódà wà ń dọ̀ra bá vọ́hárọ̀ tó bá ṣe pé aláṣẹ yẹn bá ń lù ọ́ nílùú àbòsí wà á kọ́dà máa làk ọgbà gbogbo dúkìá rẹ kò fún ọ lẹ́tọ̀ rẹ kò fún ọ ní tó yẹ kó fún ọ rẹ nítàbòsí ànábì ni wà ẹ̀tì máa gbọ́ kò sí máa tẹ̀lé wọn ni àdìsí mẹ́nu sahih muslim so níbo mi Udayfa ó ní báyà ẹ̀nà Rasulullah sallallahu alaihi wasallam ẹ̀nà Ubadah ibn Samit ó láwọn ti ṣe àdéhùn fún Ànábì sallallahu alaihi wasallam so bí sam'i wa ta'a ipa máa gbọ́ ntọ́láṣẹ bá ń wí ntí bá ń sọ àmọ́ gbọ́ fi munshatina wa mukrahina ìgbà tá a bá rí nǹkan tó dùn mọ́ wa ìgbà bá rí nǹkan tí dùn mọ́ wa wà á ńlá nù náà zé àmúrọ̀ àhàlà à níta kó lórí wà á ńlá nù náà zé àmúrọ̀ àhàlà à níbo lórí fà nítorí wá ti wà nípò lórí à ní jáde sí i ká máa takò ká máa revote against rẹ̀ ká máa protect against rẹ̀ à ní ṣe ẹ̀wọ̀n kan o àdéṣe yìí àdéṣe wà ní Sahih Bukhari ni wà á ńlá nù náà zé àmúrọ̀ àhàlà à so à ní bó lórí fà á ó ní tó lè mọ́ mú wa káfí wa bá olórí fà ní pé àfi tó bá jẹ pé ah, àbárí pé ah, kèfèrí náà ní ká máa ṣe yìí pé wọ́n ní ká di kèfèrí lápèjúwe ẹni tó ń darí mùsùlùmí kọ́ wá ní ẹ̀ gbọ́dọ̀ kírun mọ́ ẹni tó ń darí mùsùlùmí kó ní ẹ̀ gbọ́dọ̀ gbàwẹ̀ mọ́ kìí ṣe irú ìtọ́ lọ tí ń sọ kìí ṣe irú títí ìgbà kófìdì o ṣẹ̀kùn òní ká ká nítorí kóyàn ní ọfẹ́ affect economic ẹ gbọ́dọ̀ gbàwé mọ́ irú àwọn ọ̀rọ̀ báyẹn ní tó ń jẹ́ kúfùrù tó clear ànábì tó ní lakum indallahi aw lakum fi minallahi fi burhan tó clear pé áà ah, ìṣe kẹfìrí lélẹ́ yìí tó tòun ti bẹ́ẹ̀ náà irú tó bá di pé kéèyàn tó máa ṣe kéèyàn ṣe kẹfìrí yẹn náà ẹ̀ nídà lóhùn tẹ bá mọ̀ pé pa yín ọ̀ka kẹlọ bá ọba tó rẹ̀ torí pé kí ni tẹ́ ẹ bá ti ń fa wàhálà hmm, wàá ló wúlò ẹnìkan lérí wàá ló yílò ẹnìkan ṣe wúrú gbogbo àwọn mọ̀bára ẹni kí gbogbo àwọn protestant èèyàn ń ṣe yìí nítorí ensars subhanallah ensars ẹwùbí tó wá dì so náà ni ṣé tí ìjọba bá tiẹ̀ ní ẹni báwọn sọ̀rọ̀ pẹ̀lú mọ̀bára ẹni pẹ̀lú protest pẹ̀lú peaceful protest ṣé ìjọba ò tó ka nǹkan míì mọ́ ni nínú democracy gan so islam wà lákalẹ̀ pé tí wọ́n bá fẹ́ bá láṣẹ sọ̀rọ̀ báwo lè ṣe máa ń bá láṣẹ sọ̀rọ̀ eléyìí rẹ káwọn àáfàá kẹjí kó yí àwọn ọmọ mùsùlùmí àmọ́ káfọ́ ọmọ jáde lórí mídíà kó ń social media kó ń gọ́ ọmọ sọ fáwọn èèyàn wípé ẹ béèrè ẹ̀tọ́ yín lọ́wọ́ ìjọba àbí ẹ̀yin tẹ́ gọ̀tẹ́ẹ̀mẹ̀tọ́ yín yìí ẹ̀yin tẹ́ gọ̀tẹ́ẹ̀mẹ̀tọ́ yín yìí àbí wípé aburú ìjọba lẹ́mọ̀ ní gbogbo ògbà jáde wàláhì ibi tí ó padà lédè sí náà ní ń lédè sí yìí o n tí ó padà dà náà ní ń dà yìí o ẹ mọ́ dà síbò míì ẹ rántí tẹ̀yìn náà tẹ̀yìn náà fọwọ́ fà torí ẹ ló ní ọ̀n dà sí pé ah ìgbà tí gọ́ọ̀mẹ̀ntì ò ṣe nǹkan tó yẹ kó ṣe ìgbà tí gọ́ọ̀mẹ̀ntì yẹ kó ṣe ìgbà tí wàá fà náà ń sí àwọn èèyàn ń di tó tẹ̀lú àwọn àdéhùn yìí tó tẹ̀lé ńkọ́ bí ìyẹn máa sọ aburú ẹ wá wò ah, tó bá jẹ́ pé èèyàn bá wá ń rí ẹni tó ń já láṣẹ bí ó ṣe máa ń bá a lò wàláhì hadith anabi sallallahu alaihi wasallam ó tún clear rẹ̀ ó clear rẹ̀ so hadith yìí ń bẹnu musnad imam ahmed iyad bin gun òun lọ́gba yẹn wá hisham bin hakim ìgbà tí hisham rí àwọn nǹkan kan tó rí pé aláṣẹ lásìkò yẹn ó pé ah, aláṣẹ yìí ń ṣe ti ọ̀dà òun sì fẹ́ lọ òun fẹ́ òun bẹ̀rẹ̀ báyìí láti máa takò láti máa sọ̀rọ̀ ẹ̀ láburú fáwọn èèyàn ó wá kọlọ̀ lè fi ọ̀rọ̀ yẹn lọ Iyad bulhun ìgbà tó sọ̀rọ̀ yẹn fún Iyadu Iyadu wa ń sọ fún pé à ṣe sùúrù ó bínú pé à kí n ṣe sùúrù bò ṣé ọ̀gbọ́tà nẹ́bí ni pé ẹni tí ó jálá burú jù láyé òun náà ni ẹni tó ṣe kó bá ń fìyà jẹ àwọn aráàlú ẹ̀rìn tó fi àjẹ aráàlú pé àwọn ni ànábì aláburú ni láyé pé ṣé irú aláburú ni ní kádákẹ́ ká mọ̀sán pa rẹ̀ hmm. ẹ̀yà àdúdá lóhùn radiyallahu anhuma ó ní wọ ìṣàm ó ní sami'na ma sami'it wa ra'ayna ma ra'ayt agbọ́n tó sọ àwa náà gbọ́ lọ́dọ̀ lórí tó ń rí pẹ́ nìyí ń ṣe àwọn náà rí àmọ́ èmi gbọ́lọ́dọ̀ ànẹ́bì sọ̀lọ́ ọ̀sọ́lá tí wọ́n gbọ́lọ́dọ̀ ànẹ́bì ni tánẹ́bì ni pé man arada an yansaha li sultanin di amrin wọ́n tó bá ní ìkìlọ̀ àdìsí wọn fẹ́kẹ́ gbọ́ dáadáa man arada an yansaha di amrin li sultanin ẹni tó bá fẹ́ pe àkíyèsí kan fún gọ́ọ̀mẹ̀ntì bóyá ní ẹni ní local level ni bóyá ní state level ni bóyá ní federal level ni ọwọ́ àrípo fẹ́ pe àkíyèsí àwọn tó wà ní gọ́fúmẹ̀ntì ọ̀fẹ́ fún wọn nímọ̀ràn kan orí àìdá kan tí wọ́n ń ṣe ọ̀fẹ́ tọ́ wọn sọ́nà lórí rẹ̀ ẹ̀rí àdìsí anábì ní o ibi tá àdìsí irun wà àdìsí àwẹ̀ wà àbí tí gbogbo ẹ̀ náà wà tó àdìsí àlàáfíà lélẹ́yìí anábì ní falẹ̀ yubdilahu ọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ yẹn ní pọ́pílíkì ọ gbọ́dọ̀ sọ ní gbangba kò gbọ́dọ̀ jẹ́ orí mídíà ló ti máa sọ aburú gọ́fìmẹ̀ntì ẹ̀rẹ̀ àdífẹ́ eléyìí o ọlọ́nkọ́mọ́ṣà rẹ̀ ẹ̀mí wa fún kógùn ẹ̀mí wa fún òdodo pàtàkì jùlọ àwa tá à ń pera wa láfa pàtàkì jùlọ àwa tá à ń pera wa síde súnà nẹ́bí sallallahu alaihi wasallam tá à ń sọ pé ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀kọ́ ànẹ́bí sallallahu alaihi wasallam là ń kọ́ àwọn èèyàn sọ gbogbo ẹ̀yin àfáàtẹ́yìn sọ pé peaceful protest ẹ jáde lásìkò yìí náà ẹ ẹ wá sọ ọ̀rọ̀ tí ń sọ yìí ó di wàhálà lẹ́nu mi àtàwọn àfáà kan tó di kànràngbọ̀n láàrin mi àti wọn látara pé kí ni àní ṣé àwọn tó bá ń gbé ìgbé protest lórí tó ń gbé káàkiri tí wọ́n jáde tó ń gbé káàdì tó mọ against gọ́ọ̀mẹ̀ntì ṣé irú ẹ̀yìn wọn làwọn àfáà tó bá pèrè lórí súnà máa ń bá ṣe tí wọ́n máa dìbẹ́ǹdì wọn tẹ́jọ́ máa kóra pọ̀ tẹ́jọ́ máa kó dáwà papọ̀ ó di wàhálà lérí pẹ̀lú pẹ̀lú àwọn ẹlòmíì lórí rẹ̀ o ọ̀rọ̀ náà ló dé yìí wàá dúpẹ́ fọlọ́run ẹnìkan kan ò tí jáde láyé nu gbogbo wa o ẹ tó jáde bọ́ta nísìn ẹ̀yin professor ẹ̀yin dakatira ẹ̀yin gbogbo yẹn ọ̀yá ẹ̀ jáde ẹ̀yin tẹ́ ẹ̀yin master holders gbogbo yẹn jáde ẹ̀yin degree holders ọ̀yẹ̀ jáde bọ́ta kẹwàá sọ pé ọ̀yá peaceful protest ẹ̀ ń wí ipò tó ń da báyìí ẹ wo bí tí peaceful protest tó tó tó lead sí báyìí nísìn peaceful protest ẹ wo bí tó lead sí sọtẹ́ báwo lè kẹ́mi òrí àfàsúnmọ̀ kan láyé láyé tó ń sọ pé peaceful protest dà tẹ́ báwo lè ka sheikh bimbazi fatuwa wọn wàláyé sẹ́wìn náà ni pé kò sí ní ti ń jẹ́ bẹ́ẹ̀ nú ẹ̀sìn pé písú àà èèyàn máa ní èèyàn èèyàn ó ti máa èèyàn àà ìjà ìjà pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ní kò sí àwọn ọgbọ́n rí bẹ́ẹ̀ náà ni ṣéèkì fèmínú wọ́n ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn so òun náà ni kódà kí gọ́ọ̀mẹ́ntì ní language táwọn gbọ́nù àwọn ò ní bá wọn kún wọn lọ́wọ́ lórí rẹ̀ àwọn ọmọ tó fọ pé ń Islam ní àtọ́ bá wọn ẹwà àwọn àpèjì tí mo ti mú wá látẹ̀kọ̀ bí gọ́ọ̀mẹ́ntì bá ní àwọn aláwọ̀ sìgá ìfẹ́ lè mú ṣé àfàsùn náà wà dẹ́gbà tí gómìnà tilẹ̀ ẹlẹ́mọ̀mú ẹlẹ́mọ̀mú ọtí tí wọ́n fún wọn ní láńsẹ́ǹsì rẹ̀ tí ó ń sáwà náà mùsùlùmí ọ̀sán kọ́ ẹlẹ́mọ̀mú nítorí gọ́ọ̀mẹ̀ntì ní ẹlẹ́mọ̀mú bẹ́ẹ̀ náà ni tó bá láwọn aláwọ̀ àwọn gbà pé ọ̀nà tán lè fi bá wọn sọ̀rọ̀ ara rẹ̀ ní protest so ẹwà dísì mú kà lọ yìí ọwọ́n ni wàlá yóò budí làwọn àìlẹ́ ẹni yàtẹ̀ ẹ gbọ́dọ̀ sọ fún ní ẹ gbọ́dọ̀ correct olórí ní gbangba kò tó wá dúró báwọn lásán o ọwà ni walakin liyakhudha biyadihi ẹgbà mú lọ́wọ́ wa yakhlu bihi kó jẹ́ wọ àti ẹnìkan fa in qabil tó bá gbà fadak níta nídìí náà nù ọlọ́ṣẹ́ wà sí fọlórí ó dé àgbè ọlọ́ba nínú ọ́fíìsì ẹ̀ ó dé àgbè ọ̀rá ìtìlẹ́sà tí ó sì gbà ọ̀rán pa rẹ̀ sí ó sì ní ah, ó ti dá báwọn náà wọ́n ti gbọ́ òun ó ṣe ń nídìí nù wọ́n ìlà tí ò bá gbà qad ada alladhi alayhi lahu wọ́n ti ṣe tó yẹ kí wò ṣe kí dandan ni wọ́n ti yọ ìwọ tiẹ̀ kúrò lọ́rùn rẹ̀ àmọ́ pé àwa sọ fún ọ ọ̀gbọ́ àwa bọ́ sórí rédíò báyìí a bọ́ sórí tẹlifíṣàn báyìí a bọ́ sórí social media báyìí wàláhì ibi tí fìtínà padà lọ́nu ṣẹ́ẹ́rí gbogbo wàhálà ti ń ṣẹlẹ̀ yìí fìtínà àwọn àfa náà kun àwọn àfa oníwàhálà yìí àwọn àfa onífìtínà àwọn àfa tí ìlànà wọn ọ̀dà ìlànà bú irú wọlé kẹ́wọ́n pé ní àwọn àfa ti ń da yé rú àfáà ti bá ti sọ fáwọn èèyàn pé ti ń sọ aburú ìjọba pé pé o ò lè bá wọn gbogbo wàásù kọ́lé yẹn máa láǹfààní àti ṣe fún yàn wà á sí ìbẹ̀tọ̀ pé wàásù ni wàhálà àfáà mi lè má ṣe tí ó fi jáde láyé irú ẹ̀ ni pé kò ṣe wàásù olórí tó wà sí láǹfààní àti dọ́dọ̀ olórí kò nídìí kí wá ṣe kó wàásù fáwọn èèyàn pé kó pé aburú olórí yẹn lọ́mọ wá sọ ọ wà lọ fẹ́ tún ayé ṣe ọ̀fẹ́ tún ọ̀fẹ́ tún ọ̀fẹ́ tún ọ̀fẹ́ tún lù ṣe ọ̀fẹ́ láà kò jẹ́ rí bẹ́ẹ̀ oníkálukú ní ti ń darí kọ́ wá jẹ́ pé àwọn ẹ̀kọ́ làwọn fẹ́ ṣàtúnṣe fún ọ kọ́ wá jẹ́ pé lójú àwọn ẹni tí ò ń darí òun gangan ni wọ́n ti mọ lọ lè sọ aburú tó ń ṣe táwọn ènìyàn fẹ́ darí fẹ́fẹ́ tún lé iṣẹ́ rẹ sínú àfẹ́fẹ́ ba lé iṣẹ́ rẹ jẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá ń sọ aburú eléri ìlú eléri orílẹ̀-èdè ti ń sọ wàláì tó fẹ́ kọ́ àwọn aráàlú sí olórí òun ni wàláì tó wà ń bẹ̀ nìyẹn sàmọ́ tí ń sọ yìí o afáàtọ́wájápọ̀ olóṣèlú ò lè sọ rú ẹ̀ o kò lè sọ rú ẹ̀ sòun náà ni pé ní tí Islam wí tó wà nú ẹ̀sìn wa náà ní ń kà fún wa yìí ẹ̀rí ìgbà tó wáyá ni sọ̀hábà yẹn wá ń sọ fún sọ̀hábà kejì pé hmm, wọ́n lọ lè wá wàhálà ya Hisham la antal jẹ̀rí ọ̀nláyà àyà tó ní yìí ó fẹ́ lágbára ju intexteri alasultani la tó bá lọ lé láyà sí àṣẹ ọlọ ẹ̀ńtọ́lọ́ ń gbàṣẹ lé lọ́wọ́ láyé ẹ̀ńtọ́lọ́ ń gbéjọba lé lọ́wọ́ tẹ̀sí sí àwọn èèyàn ń di sí wọn fàálà kàṣẹ́ìta à ń yẹ kàṣúrúkà sultan ṣó mọ̀ pé ìjọba lè lálàṣẹ rẹ ni wọ́n lè pọ̀ ni wọ́n ní sọ́jà wọ́n ní gbogbo àwọn nǹkan ìjà ẹ̀dàkùn ẹ̀wò nìsín kí wọ́n fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò tó wọ́n mùsùlùmí dákùn lọ lè mọ sáǹdì rẹ wàláì kó lómi ọmọ sọ pé bóyá èèyàn jà fún lu èèyàn jà fún nàìjíríà òru èèyàn jà fún nàìjíríà báwọn o e àwọn sọ́jà ni ẹni tó bá jẹ́ sọ́jà ni òun ni ọjà fún nàìjíríà àmọ́ ọmọ ìlú kọ́ wá dìde kọ́lọ́mọ against the government wàláì tó bá kú sílẹ̀ kú kú fìtínà ni sọlọ mo ṣàlà wa ń bẹ o gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin ọ̀dọ́ ẹ dákun kódà anabi sọlọ sọlá mo sọ pé ha n tí wọn bá yẹni pé wọn ní kílà anabi gbà tó wá ní ká máa ṣe sùúrù fáwọn olórí báyìí àà kílà wá ṣe ha anabi ní sálọ lọ àkọkùn ẹ máa béèrè kọlọ ń kó fún yín lẹ́tọ̀ọ́ yín ẹ fà wọn lọlọ lọ́wọ́ wàlá ọ̀rọ̀ ni kìí ṣèkùn ẹ fà wọn pé ọlọ́run tó inú ọlọ́nu ọlọ́run mọ́ta sánú wá o mọ́ta sánú wá o tó nítorí ká ṣe nìyẹn tó torí pé kí ni kò síbẹ̀ ṣe lè kọjú sí àwọn ìjọba tẹni tó wà lórí ìjọba tí ọ̀rọ̀ wọn rọrùn kò sí nǹkan dàrú nǹkan bàjẹ́ ìlà ìlú ṣẹlẹ̀ nínú ìlú tòun náà ni pé àlàáfíà tí Islam pèpè sí àlàáfíà tí ni àwọn ṣàlàyé rẹ̀ fúnra wa yìí ẹjí kan gba kọlù díẹ̀ fún àwọn tó lọ bá ní kọ́ níbi wọlé 08108501371 08108501371 so àwọn tí a bá fẹ́ ní ìbéèrè kan àti ìkejì so àwọn kan tí ń wọlé nam aleykum salaam wa rahmatulah barakatuh nam ẹ káàbọ̀.

ọ̀rọ̀ aṣọ so tí o bá ti ké bóyá ó fi tọ́ nùyàn lára àbí nǹkan kan tó bá ti tọ́ nùyàn lára kéèyàn sàn nù so àmọ́ tó bá kọ́ kẹfàrà nùyàn lásán èèyàn ní kéèyàn má fi èsì ẹ̀hún wallahu a'lam náà. naam ẹ ti wọlé. ẹ kú ètò. naam alhamdulilah ẹ káàbọ̀. recently pẹ̀lú program bẹ̀rẹ̀ sí a gbọ́ pé àwọn aráàlú wọn bíríkì sínú àwọn warehouse kan hmm. lọ́lọ́ kó àwọn oúnjẹ eré ìjọba tọ́jú síbẹ̀ fún palliative tí wọ́n hmm. fẹ́ fún aráàlú ebi hmm. tí ń pa aráàlú irú àwọn tẹ́bi ń pa tí wọ́n lọ kó oúnjẹ yẹn níbi tí wọ́n kó sí ṣé à ń sọ pé ọ̀nà ìtọ́nà náà rìn báyìí. ṣe rí ní islamically ọ̀nà ìtọ́ni nínú islam wàláì ọ̀nà ìtọ́ni torí kò lè rídìí sálàáfíà tí ìjọba náà bá dé sí wọn pé ní ìsìnkú kílẹ̀ wá ń bẹ̀ nǹkan nìsín tó aláfíà là ń pèpè sí ní tí Islam sì pèpè sínú bẹ́ẹ̀ nílẹ̀ kìí ṣe nǹkan wọn ni kíní yẹn tó náà náà fi ní pé ẹ fi wọ́n lẹ̀ pẹ̀lú ààbò sí wọn torí pé kíni kankan kọ́ torí àláfíà lù ni o wàláyé tí Islam sọnù ọlọ́run kó ṣàánú wa wallahu a'lam. Naam.

àdẹ́lẹ̀ iná mo tún fẹ́ fi àwọn kankan ṣàpèjúwe fún àwọn tá a bá ní ọ̀làjú tó ń lọ ní àgbáyé tó bá lè wo gbogbo àwọn ìlú tó ń jẹ́ ìlú tó ń lálàáfíà Libya ẹni Syria ẹni Sudan ẹni Egypt tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó pé àlàáfíà ìfọkànbalẹ̀ ń bẹ́ẹ̀ dáadáa ẹ̀rì tó bá lè wo bẹ́ẹ̀ nísìnyí wàhálà àtàrà pé kíni à ń bàjọba fà à ń refute against government à ń government ẹ̀rọ lè wo bí wọ́n wà nísìnyí Saudi tó ipọ́ lọ ní kẹ́sìn ọlọ́run ọbọ̀ táwọn afáwọn sì ń rí wọn kó níjànú tòun ti báwọn míì bá fẹ́ yàwọ́ náà wọ́n sì pẹ̀ alùbáríkà pé àwọn afáwọn yẹn ti ń lò pẹ̀lú àwọn olórí òun ọlọ́run sì ń lò ní sábàbí tó bí nílá ìkàlà fún àwọn tí a bá fẹ́ pè ní àsìkò ní ti lọ lórí ètò mi àbí lórí nọ́mbà mi lẹ́yìn ètò ká pè sí zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine àfọ̀tásà ọ̀rọ̀ mìíràn dágbére kó subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.